Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, subscribe eh, hẹ́tẹ̀. Face TV was swoop. sí dúpẹ́ dúpẹ́ dúpẹ́ òkun fún. ilẹ̀ káàárọ̀ òjìire tí wọ́n fi wá dúpẹ́ púpọ̀ ẹ̀yin olùsẹ́yẹ ní gánà ọlọ́run lódìmarè máa bá mi dúró tì wọ́n máa bá mi lọ́ra ẹ̀mí wọn. de back here on e quindi Oh. 一些。 sọ èdè wa. inú mi dẹ̀ lè mo fẹ́ sọ fún yín gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè. Cabeça para baixo. He will olórí day. oríṣiríṣi ìkọ́tà àjọ lọ́wọ́ gbà wọ́n mi ní tú àṣírí ẹlẹ́kùnṣe. oríṣiríṣi làjọ lọ́wọ́ kábíyèsí ẹlẹ́kùnṣe ti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọọba nùtẹ́gbà yẹn ṣùgbọ́n asúnmọ́ra púpọ̀ púpọ̀ bí onígbà lọ́jọ́ yẹn mo pè é ẹlẹ́kùnṣe ẹlẹ́kùnṣe wà pé fún tọ́ àtàbí òṣì yẹ dúpẹ́ àbí ìṣẹ̀lẹ̀ òṣì wà lótì àjọṣepọ̀ wa. praise back. fi ṣe alára ẹ wọn di alára nígbà yẹn mo ní ẹ adádé. somos. tiẹ̀ ní ìgbàgbọ́ kó máa ṣẹlẹ̀ àhẹ́ mo tún rántí eléyìí náà olówó èkó bàbá fùwá. kiri sábọ̀ ni ọlọ́run ti dé pàdé gbogbo àwọn tí mo dárúkọ yìí ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ náà ní ìgbà tí ìgbé náà dé. nípa bí ọlọ́run ṣe gbé sí orí tẹ́ ní bí ọ̀sẹ̀ bíi mẹ́fà sẹ́yìn wọ́n bá ní ìfẹ́ wọ́n lo bí ọjọ́ kọ̀ọ̀kan ló ń sùn lórí ìfẹ́ wọ́n ní ó wà ní pé ọ̀dọ́ máa ń bọ̀ á. Ah! alákọ̀ọ́nì. ẹ̀rù ìmọ̀ràn tẹ́ bá mi lọ́dún ló sí. wá kí èyí ó ṣe pàtàkì jùlọ ẹbí Ládìméjì ìlú Fẹ́mi Lóyè Ọ̀ràngún ti ìlú kan tí mo ṣe aṣojú fún Ògìyán ti lè jìgbò àdúrà mi tí bàbá ní kí n ṣe tí bàbá Ògìyán ní kí n ṣe ni fún ọ̀nìrìṣà ni pé ẹ̀mí wọn gùn o wọn pẹ́ lórí ọlá náà o wọn sọdún márùn-ún nìyẹn wọn sọdún mẹ́wàá wọn sọgbọ̀n ọdún wọn sọgbọ̀n ọdún wọn sọgọ́tọ̀ ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú àlàáfíà ara ni o wọ́n ní kí n jíjẹ́ kí n sábà fún yín kẹ́ jíjẹ́ fún bẹ́ẹ̀ pé inú àlàáfíà lẹ́ẹ̀ fi ṣe o a tún wá kí wọn pé wọ́n kó ewu ọmọ ọlọ́wù ọmọ náà ọlọ́ọ̀dásí ọlọ́ọ̀dásí ọlọ́ọ̀ lẹ́yìn ọkàn wọn wà balẹ̀ orí ìtẹ́ tí wọ́n wà náà kò ní gbóná mọ́ wọn o kò ní gbóná mọ́ wọn ìtẹ́ wọn tí wọ́n wà lórí ẹ̀ kò ní gbóná mọ́ wọn ẹ̀mí wọn wà á gùn bẹ̀ wọ́n pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ bí wọ́n pẹ́ ti pẹ́ wọ́n pẹ́ bẹ̀ ni pẹ̀lú àṣẹ olúwa